Eniola Badmus TV, entertainment without bounds. ọmọ ojúṣe àgbọ̀lá ọmọ ojúṣe àgbọ̀lá ọmọ ojúṣe àgbọ̀lá ọmọ ojúṣe àgbọ̀lá ọmọ ojúṣe àgbọ̀lá ọ̀gọ́dì ọmọ òkóbì bọ́ṣà kọ́ni ọmọ òkóbì bọ́ṣìkà kọ́nìkà ó fẹnu rẹ̀ wúre. mẹ́rìndínlógún ti akílẹ̀ ẹ̀dá o olóyè tòní máyégún gbogbo lẹ̀ yorùbá gbogbo ẹ̀ gbogbo wù gbogbo ẹ̀ gbogbo wù òtúrà lẹ́gẹ̀ lóde o. máyégún òtúrà lẹ́gẹ̀ lóde o. máyégún gbogbo lẹ̀ yorùbá ọmọ ọdún ṣàkọlá ọ̀gọ́ọ̀dì ọmọ ògbódì fọ́tìkà fọ́tìkà ó rẹ̀ wúre bọ́dìkà ó fẹnu rẹ̀ wúre máyégún tilẹ̀ Yorùbá pátápátá máyégún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. ọmọ ládé ládé ládé ládé ládé ládé ládé ládé ládé ọ̀nà ẹlẹ́kọ̀ọ́ sí mẹ́sàn-án. ọmọ eégún lọ́rùn báyìí o. wọ́n ti gbé tàlé lọ́wọ́ o. wọ́n ti gbé tàlé máyégún lọ́wọ́ o. máyégún general wọ́n ti gbé tàlé lọ́wọ́ o. olórí wa ọdún máa ọ̀túnba owó kọ̀rọ̀ akíwọ̀ pé wọ́n kọ́ àbọ̀sá ríra ẹni sẹ́kọ̀ọ́. ẹgbẹ́ náà ṣe kábíyèsí wà láàfẹ́ wọ́n ti dá ìwé òye ìlú máyédúró kìkẹ́ nira ẹ̀dá kan ìdá pàtẹ́wọ́ tó máyọ̀.

Next one, Admiral coming on the stage, Ìjẹ̀bú-Òde. Akiyi, next one, Admiral performing. Àyìnbó lọ́pẹ́. Adélábù Adébáyọ̀ pẹ̀lẹ́pẹ̀ lẹ́ẹ̀kan sí Aragoyi tilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ni àfihàn bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nínú ìdí àti àwọn náà. Ẹ tọ́jú aláàrùn fún yòó kájọpẹ́ lórí ìbàdàn àgbẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ nínú ìmáàrin ọkùnrin òde ìlú tòun àgọ́yún rẹ̀ fún bíjì bíjì rẹ̀ lásìkò àtúndáwò ìmọ̀ ìwé ìfọ́. Àwọn ilé mi ìfàyà ìdè ìdáròkó kó lé ìjà yìí ti kó pẹ̀lú. Lọ́jọ́ tẹ́lẹ̀ ìbá pẹ̀lẹ́ àrùn ní sílé. Láìwọ̀ lọ́jọ́ tẹ́lẹ̀ ìbá ọ̀nà àrùn ìrìn ní tìrìtì. Àtúndáwò mi àtúndáwò mi àtàlà mi. Alọ́lọ́run pàtó mo bá ẹ lóore mo pè ẹ lórúkọ. Ṣé bó kọ̀nà ọba aládé o? Kábíyèsí ẹ̀ Aláàfin ọba. Kábíyèsí ẹ̀ Aláàfin. Ikú bàbá yèyí ọba tó bá rọ́ ṣẹ̀ṣẹ̀ aláàfin tó bá rọ́ ṣẹ̀ṣẹ̀ ọgbàgbé ẹ̀mí àjí ṣèbí ọ̀yọ́ àárín àjí ṣèbí ọ̀yọ́ àárín ọ̀yọ́ mi ṣe bí bàbá ẹni ọmọ àjí ṣèbí ọ̀yọ́ àárín ṣe ọmọlá olùkú ẹ̀kú láti bọ̀ ti bá ìbàlẹ̀ mi bàbá ìkúrọ̀ ìrora ìyá mi yọ mí yọ mí ìwà ìyá mi yọ mí. Àkọ́bí àgbẹ̀ mi Esse por esse látìlẹ̀ ó sọ wípé ó ṣẹ́jú ìṣẹ́jú ló padìyà ó sọ wípé ojúmọ́ lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ àní wọ́n ti ṣẹ̀dí à ọmọ alẹ́gẹ̀ ń bí ojúmọ́ lọ́wọ́ ojú tó kò ọba adétúbí àkànmú sáyé ọlámi adéyẹ tó fi gbogbo ìgbésí ayé tó fi lé mi lọ́wọ́ tó fi tọ́ mi mo dúpẹ́ nínú jẹ́ bí mi kì í bẹ́ẹ̀ ti tọ́ mi tọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó fi ohun kíkọ tó fi ṣe ìtàkùn gbogbo sẹ́ńkù lẹ́nu síkírọ̀ ìlú ìlú ìsà lọ́wọ́ gbogbo àwọn ẹ̀dá sì ti gba ara wọn kọjá nípa ìgbésẹ̀ ayé rere mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àtòbìnrin ọmọdé àti ọ̀gbẹ́lágbà mo dúpẹ́ lọ́wọ́ tó ń dà nípa ọmọ tó sọ ní di ìkan nínú àwọn owó yìí bàbá mi lọ sọ́dọ̀ ìyàwó mi. Saksi àkàndífẹ́, mo ti kọ́lá orí mọ̀ ọ́n lọ́nà. Wọ́n pẹ́ ní pàtàkì, ó wà lọ sọ́dọ̀ kábíyèsí. Bàbá mi ò tó ní pẹ̀lú ọkọ. Ikú tí kan kò lè pa, wọ́n mú àrùn tí àrùn kan kò lè ṣe, ọmọ òfò tí òkùnkùn ò lè ṣe, ọmọ àgábáyé, nkúbà náyẹ yẹ òṣàlọ́wọ́ ojú òní yẹ náyọ̀lá àbàdà tó wọ̀ ní ṣíṣì kó sọ mí di àjọ bí nínú ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀yẹ́ bá ìyá mi ìyá mi lọ́jọ́ mo dúpẹ́ lọ́wọ́ yìí ọkọ̀ àdóòjì ìrìn àjò ọdún mọ́kànlá tó wá yọrí sí tó yọrí sí ìrìn àjò ọdún mọ́kànlá tó wá yọrí sí tó yọrí sí ní dúpẹ́ ábíyèsí mo mọ̀ lóore mo mọ̀ lóore o mo mọ̀ lóore nítorí pé àwọn àgbàlagbà àyíkò rẹ̀ wájú ikú bàbá èyí ṣùgbọ́n mo bá ti darí pọ̀ mọ́ ọmọ tó báyìí mo ti wá di ojú gangan ọmọ fún kábíyèsí ọláyíwọlá pẹ̀lú gbogbo akínyẹ̀yẹ yorùbá pátápátá gẹ́gẹ́ bí ìkan nínú àwọn ọmọ yín ọmọ ọba láti ilẹ̀ ìjẹ̀bú mo jẹ́ pé ìpínlẹ̀ Yorùbá ẹ wọ Ìjẹ̀bú ṣùṣù ẹ wá ṣe Ìjẹ̀bú lóore ẹ wá ka Ìjẹ̀bú kún bí Ìjẹ̀bú ṣe jẹ́ láti ìpínlẹ̀ bàbá mi àgbàlẹ̀ ló sọ fún mi pé àjọṣe tó wà láàárín àwọn àti kábíyèsí ọláìwọlá ó múnádóko láti gbà ayé òwáṣẹ ìran díran ìran díran bàbá ńlá mi tó jẹ́ Awùjalẹ̀ ló ti ní àjọṣe tó kún lọ́lọ́kọ pẹ̀lú ìpínlẹ̀ yóò máa gbójú pẹ́. iṣẹ́ náà gbélé mi lọ́wọ́ torí pé bàbá ti wúlò fún mi àwọn àgbàlagbà ti wúlò fún mi kí n tó wá síbí mo ti fọ̀rọ̀ lọ àwọn àgbà mo yọjú sí àwọn bàbá bàbá nílé mo sì ka ìyọ̀ǹda lọ́wọ́ wọn kábíyèsí olówó èkó ọba rilwan àlèmú babatunde akérolú ó ní kí n máa lọ wọ́n ní àwọn ti bá bàbá sọ̀rọ̀ pé o retí bàbá tó rò kàn wáyé àwọn gbà á tọkàn àti gbogbo ara dídúgbò mo kọ́ lórí ìṣà mo pe gbogbo àwọn aládéládé káàkiri mo kàn sí wọn ọsẹ mi ti máa yọ iṣẹ́ ńlá lè rún mi iṣẹ́ lè rún mi ní ìṣọ̀kan gbogbo yóò bá iṣẹ́ lè rún mi òun ní àṣepọ̀ gbogbo yóò bá iṣẹ́ lè rún mi òun ní pé níbikíbi nílẹ̀ yóò bá nílé lóko àti lẹ́yìn odi bí kọ́kọ́ òtún gbọ́dọ̀ ṣe ọwọ́ Yorùbá láti yà wá ní ẹ̀yàmẹ̀yà mọ́ at this point in time permit me. to converse in the little knowledge of English that I have. I give thanks and praise to Almighty God for this day. This is not just a journey or few weeks or days, but a long long, solid years. I believe 11 years ago that MSC first not the idea of honoring me like today. Apparently, I was a sinner. I told me, who still honored me in process? But Kabesi uh, sent me back to school to go for certificate, and learn the rudiments of life and learn what is called leadership. before, we consider new money or of this responsibility. And I stand before everybody here today and pledge my total total commitment to the progress, unification, one united house of the whole Yoruba for the whole of the Yoruba race both home and abroad. Wherever we can trade in good governance, productivity among the race and the entity called Nigeria. I want to use this opportunity to correct some misconception. The honor and the title that was given to me goes beyond my constituency, which as a musician is Fuji. Fuji music was given to me as a responsibility in the area of leadership by Labour Muscular and Liberation. And I'll continue my pledge to say, henceforth, what united, what binded everybody together will be my cause. But that will not make me to declare here that responsibility as mayor of Yoruba transcend, go beyond just Fuji, but all across all strata of the society that makes Nigeria a united country. But let me throw this to all musicians of note here present. I'm carrying another soul, that stood in the area of peace transformative progress in the life of our country, their nation, race, creed, and whatever. Ẹgbẹ́ tí gbogbo wa pa àwọn ìfàṣẹ́ra wa lọ́kàn. Spiriti Fuji ọ̀tọ̀ òun ló wà bí àìlè mi. Àdàgbà ìrìn òwe dání ṣùgbọ́n ìkan tó fi lẹ́yìn Máyégún gbogbo lẹ́yìn òbá Ilé ìkan tó fún mi tí agbára ẹni tí bá ti ṣẹ̀ yìí ẹ̀fọ́rí ẹ̀fọ́rí ẹ̀jìnrí ẹ̀fọ́jì láyọ̀ láàláàfin ẹ̀fọ́jì gbogbo ìlú. àtàwọn yẹn dà. sábàbí ẹni tó bínú ẹ̀fọ́ wọn ẹ̀fọ́rí ẹ̀jìnrí ẹ̀fọ́jì láyọ̀ láàláàfin ẹ̀fọ́jì gbogbo ní ọ̀gá sábàbí ẹni tó ṣì ń lò ẹ̀sọ́ fún pé kó pàdé ó ti kọjá ẹni orin ní Nàìjíríà gbogbo lónìí ẹ̀ gbogbo olóṣèlú kan àjọ kan máa lò ẹ ti ní representative nínú wáyé mú ọ̀rọ̀ nínú àyíkò gbẹjọ wẹ́wẹ́ mọ́ káṣá máa dúpẹ́ àánú mọ̀ nígbà àdé orí ọ̀fìn. àdé orí ọ̀fìn. ọ̀rẹ́ ọ̀rẹ́ ló bọ̀ láàfin àdé orí ọ̀fìn. ìrọ́pọ̀ gbogbo yóò bá ọ̀rẹ́ wọlá àtàkà lọ́wọ́ mi ṣe ó ti àdéhà orí ìyàn mo fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníròyìn pátápátá gbogbo oníròyìn tó wà níbí àti bloggers àti newspaper director whatever tó bá ti ní ṣe pẹ̀lú ìròyìn television radio online and everything all our fans musical fans entertainment fans my colleague in the art world the artists in general, musical and entertainment and art, arts production that your representative has called. I use this opportunity to thank the president of the country, President Mohamed Buhari, that was duly represented here, the vice president, Professor Yemi Oshibagi, that was duly represented here, many governments, headship, that we are all duly represented here, the presence of the Honorable Minister for Internal Affairs, Interior, in person of Al-Aj, and far Maulana Abdurrahuf, Adesoji, Adebeshala, and also the Honorable Minister for Information, an arch Laiwala Mohammed, all federal cabinet members that represented both the leadership and assured Akondi Olodore, and also distinguished Senator Obafemi Ojubi, who stood in here for the vice president, and very many other action of government, both Lagos, Ondo, Ondo, Osun, Ekiti, and Oyo, the host government, Kwara, I'm everywhere. I thank all of you. I thank you for standing by me. I thank very many people, all friends and fans that came here, security agents. I thank all of you. Thank you. My wife. I have this to say to my wife. A very more responsibility has been rested on us. Join hand with me, at Abife. Let us deliver this. Thank you. Thank you very much. Ẹni sọ̀rọ̀ ẹ̀dùn afẹ́ kábíyèsí ẹ̀dùn ẹ̀dùn àpò àpò ẹ̀dùn ẹ̀dùn afẹ́ kábíyèsí ẹ̀dùn ẹ̀dùn àpò.

ìmọ̀kò ẹnìkan owó nígbà náà nǹkan yúbiyúbi nǹkan bí ayé yẹn ti dáwọ́ ìfíọ́sọ́fì yẹn ti sọ fún wa nínú orin Yorùbá ẹnì kan ọ̀dá wa lọ́la ìta àwọn agbọ́ni tó ta àwọn agbọ́ni tó lọ ògo náà fún wọn kí ní àtàwọn kú sí nílẹ̀ Yorùbá a ní àwọn olórin tó jẹ́ pé ọ̀ èèkàn mẹ́ta mẹ́rin ni wọ́n gbé Yorùbá sí. Agora o povo sofreu. Agora o povo fez, né? ọ̀dà ìwà bàjẹ́ ìwà jàǹdùkú wọ́n máa sọ fún wa wọ́n ò sì ní mẹ́rin dáná wọ́n máa sọ fún wa orí ìsìn àgbẹ̀ náà máa kà wọ́n á mọ àwọn tó ń so ìfọ̀ àyè wọ́n máa mú sìgá ọgbọ́n ọ̀dà ìdáde wọ́n máa mú kí ọgbọ́n ọ̀dà ìdáde wọ́n máa ṣe bí ọba tó máa wọ ọba kí ẹ láti bẹ́ẹ̀ sọ́wọ́ ó sì bẹ́ẹ̀ sọ́wọ́ tó wọ́n pàdánù ó sì bẹ́ẹ̀ pàdánù ó dẹ́nu ọ̀wọ́ ìdẹ́gbà là ṣe é. máa lọ sí ìṣe ilé ọtí tó lò sí ẹ̀kọ́ máa dà ó bá olórí tí kìlọ̀ kí sọ àyíká náà ìjọba ìjọba pàṣẹ ìjọba ló dá owó lẹ́nu mi ó láti máa tẹ́tí sí tiẹ̀ sí ẹni tó ṣe yẹn jù gbogbo olórí ní ogun nàìjíríà nílẹ̀ yorùbá ló wà ìṣòro kan tí ó ti rà sí ó gbogbo fi ìṣòro rẹ̀ fún ìwárò pé àwọn ìjọba ìjọba òun dá lásán ẹ̀rí Hallelujah.

àwọn ìlú òkúrìsì kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ á sì fi ìlú kan sọ̀rọ̀ ó yẹ ká wo arógbò lọ́balọ́ba láwọn ìjọba ìjọba ọ̀lọ́sìn ìjọba alákòókò ìjọba ajáde á sọ̀rọ̀ ní ìgbésọ̀ máa sọ ọ̀wọ́ ìbára ní àmì ìdánimọ̀ táwọn ọmọ ìdáyà òkúrẹ́ náà ló kú gbogbo yìí ọba àwọn ẹ̀rọ ló wà ní Thank <laughs> you. thank you very much. Ẹ bá wọn ṣe kábíyèsí o. Gbogbo wa ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. Kábíyèsí tó bàbá.